Thank you. في المحيض ولا تقربوهن حتى يطهر فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الخلق لعبادته وطاعته وصلاته وسلامه على خير الأنام سيد ولد آدم نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fọ́lọ́wọ́n ọba tó síwá ní mùsùlùmí atọ́rọ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún nabi sallallahu alaihi wasallam ẹ̀ntọ́rọ ti bà máa jẹ́ kẹfún gbogbo wa aláwọ̀ bani salikun kí ànú nabi bani salikun ọlá rẹ̀ àti àwọn arìnrìn àti sọ̀hábà rẹ̀ jáwà náà wà ní ẹ̀ntọ́kẹ̀ pẹ̀lú ànú nabi sallallahu alaihi wasallam dákun gàgbó sílé tí ò ní ronú sí ọlọ́jọ́gbọ̀ àlèkè àwọn méjì àwọn bẹ́ẹ̀ jari annabi waje kun sore ji o si pe wa ji a wa nu en taba wa aljanna lai ne koko wo wa wala je kun sore wa kíyèsí wa o àdánwò tí ó bá tó fi jẹ́ pé nǹkan tí a máa sọ yàtọ̀ sí tá a máa sí sọ wá ń bẹ o àdánwò tí ó bá tó fi jẹ́ pé tá a máa sí náà ìyọ́nà tó sókè tá máa sọ sọ wá ń bẹ o á jẹ́ àmọ̀ ọ̀gá orin ni méjì agbábẹ̀ dúró dúgbò wájú rẹ o ìntẹ́nu kọ̀ọ̀kan wá fi ilẹ̀ tá fi wá gbọ́dọ̀ lọ́wọ́ bá bá ní gbọ́ ju bá a ṣe ń fẹ́ lọ àdánwò tí ó dé báwa tá à ń sọ tàbí tí ó dé bẹ́yìn tẹ́ ń gbọ́ náà tó fi jẹ́ wípé àsìwí ńlókù tí ó máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ tiwa àbí àsìgbọ̀ lókù tí ó máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ tẹ̀yìn náà ọlọ́mọṣẹ́ àjọṣọ wa ń bẹ ààyè yìí ààyè ẹ̀kọ́ ni wọn láàjọ kan sọ̀rọ̀ àdánwò tí ó dé báwa náà tí ó fi wá di ààyè ìdí ọpọlọ mọ́lẹ̀ tí ó ní jẹ́ ìtú ọpọlọ lẹ́mà ọlọ́mọdé òdí báwa náà o wọn láàjọ kan sọ̀rọ̀ la hawla wala quwwata illa billahi al ní ọ̀sẹ̀ tó lọ à ń bá ọ̀rọ̀ bọ́ lórí ọ̀rọ̀ haid ṣùgbọ́n ní èní àti fẹ́ máa kó sínú àwọn ìdájọ́ tó gba ìfarabalẹ̀ pípọ̀ tó sì jẹ́ pé ulamauddin àwọn àfẹ́sìn afnau hayatahum wọ́n lo gbogbo ọjọ́ ayé wọn lórí kémi àtẹ̀yìn ká má sí ọlọ́run àti ànábìbọ̀ nítorí pé kéèyàn ọ̀jẹ́ àfáà tí ọmọ sọlọ́n fáwọn èèyàn ọ̀ràn tí èsì kékeré ní bẹ̀lọ́rùn rẹ̀ torí ìdúró tó fẹ́ dúró ni pé mo fẹ́ máa bọ́lọ̀ ń sáyìn fáwọn èèyàn lórílẹ̀ ẹ wọ̀ràn ntọ́ ti pèlẹ̀ sí ọlọ́run làwọn èèyàn fọkàn sí wípé náà náà ọba ti sí làwọn èèyàn ọkà ọkà kú òun bẹ́ẹ̀ pé tí wọn bá ti ń ṣe àwọn ní odidi nǹkan nínú dàbí ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ní ọ̀rọ̀ haid tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ lọ́wọ́ yìí àkọ́kọ́ àwọn àfáà ní min asabi abuwabi fiki babul haid lára àwọn tí ó le jù tàbá ń sọ̀rọ̀ ìmọ̀ àgbòyé ẹ̀sìn ntó ara àwọn ntó le jù rẹ̀ wọ́n ní tọ́láàkù wa òní haidu wa nínú tí a fà wa annawawi ilmabsud ní haidi ntó lọ bí ojú ewé one hundred and ṣùgbọ́n kí ló dí ó tó báyẹn àwọn àfọ àwọn apadà bá nílà xọ́sọ̀ rẹ̀ wọ́n sọ mọ́ráyìí sẹ́ wípé kèé bábùlẹ̀ haidi ló le jù ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn àfọ àǹkó wá lórí rẹ̀ ti pọ̀ jù ọwọ́ ní sáwà àti ogun ẹ̀rà ní àbá ní ìtìdánù àní ìtìdánù a máa gbélé rí kìtàbà ti súnà èdè bá ti bá kìtàbà súnà mu tààtì rẹ̀ nìfọ̀n àgbà mu èdè bá ti bá kìtàbà ti súnà mu àní mu nítorí pé huma masdarọ li tashri ma masdarọ ni li tashri ẹsẹ̀ sìn ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí alukur'an àti sunna ni kèé sí ọpọlọ ẹnìkan kèé sí agbára ẹnìkan àwọn ilé nọ́ọ̀sì wa máa kíyàsí wa lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀fsírì nígbàtà bá débi kíso subai'a bintul harith al-aslamiyya رضي الله تعالى عنها وارضاها عندما خطبها أبو السنابلي ابن بعبك نأتي إلى هذا إن شاء الله فيما بعد أولا المسألة الأولى مسألة قوقون ويبو هل للحيض حد ابتداء وانتهاء وهل له أيام معدودة زيادة ونقصا ǹjẹ́ haidu kátó kátó borí mẹ́sàlá yẹn definition rẹ̀ ó láti sùn ní ìjẹjọ́ haidu kí ni ń jẹ́ bẹ́ẹ̀ haidu asinadọ́ lọ́ba wá láti bi sayalan tí a bá ní haabọ̀lìwájí bimánà sálà ọ̀gbùn yìí omi jáde ọ̀gbun kan ń sẹ omi jáde lábàṣọ wípé sáàlà lùwádìí háàdọ̀lùwádìí ah, háàdọ̀lùwádìí àwọn háàdọ̀tìlà àwùdíyà nínú èdè nìyẹn ṣùgbọ́n ìsìtìlá ó ní dámùn tọ̀bí àti dámù tọ̀bí àti ẹ̀jẹ̀ kan ní tọ́jẹ́ wípé ẹ̀jẹ̀ àdámani ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé tí ìbànújẹ́ bá báyàn tàbí nira kan báyàn ntí ọ máa wá náà ni wípé omi ọ máa dà lójú ó ní yẹn kìí ṣe pọ́kù ìṣẹ́jú márùn tí bànújẹ́ ó dé lèèyàn pa sórí pé ọmọ ìgbà bí san o àjọ plan rẹ̀ ni ò láà tọ̀bíà ni ilé ọ̀fà tó fi jẹ́ pé tí nǹkan bá ti jẹ́ tọ̀bíà òun èéfi búyàn alọ́lọ́mọrú ọmọ sàmánì ọ̀hún bàbá gùn sásùn gò látẹ́yìn sọ́ọ̀sù wa bu ẹkún ìkáwá nínú kágbogbo tẹ́lẹ̀ náà sọ dẹ́mi láti ẹjọ́ ìtí máa ní ẹ̀mbẹ́ sọ ẹkọ́ mi ọjà lójú star láàtọ̀ bí yà nìyẹn ọdẹ fẹ́ lébi tẹ̀síru márùn tẹ́ sọ̀rọ̀ sọ́búrú ọgbọ̀ngbọ̀n ọ̀sọ̀kún tọ̀bí yà nìyẹn kí nìyẹn tọ̀bí yà àdámá sẹ̀yẹ̀lẹ́rù dami dámù yìí dámù tọ̀bíyà ni dámù tọ̀bíyà àti yusibu mar'ata ìmọ̀ nsàlẹ̀ sóbìnrin fi àyàmì màlúmà àwọn ọjọ́ kan ni tó níye ìdá balagot tóbìnrin bá ti di pọ́ balaga tọ́yìn ayna yakhruju hada dam níbo lẹ̀jẹ̀ ti ń jáde min qa'ri rahimi látinú ọ̀gbun ìsàlẹ̀ ilé ọmọ. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn máa jìnlẹ̀ in tí haidọ̀ máa ń kọ́ nínú iṣẹ́ lára obìnrin lóṣooṣù kọ̀ọ̀kan ìmọ̀ jẹ́ twenty eight days ṣùgbọ́n tẹ̀fṣílù eléyìí ká fi ilẹ̀ fún àwọn tani aláàtìbá káwọ̀ padà síbi fíkìú tiwa tàbí clear ẹ̀jẹ̀ yìí àwọn afọ àní kíni hikima ti mẹ́mbẹ̀ tí èrí báyìí hikima ti mẹ́mbẹ̀ ni wípé Allah subhanahu wa ta'ala ó ṣe ní ja'alahu ghidha'an yirjali ó ṣe ẹ̀jẹ̀ yìí ní oúnjẹ fún ọmọ tí bá nítorí pé tó yẹ pọ́ oúnjẹ tí màmá rẹ̀ ń jẹ mọ̀ bá ni máa jẹ ni kò lè rárá gbé ó ní tọ́lọ̀ ń bá tiẹ̀ wàá tó bẹ́ẹ̀ ọ̀fẹ́ mọ́fẹ́ sínú obìnrin ti lóyún tí ó tí ó kún kitchen gbogbo ojúṣe nǹkan mi bákan náà iná fi jẹ́ wípé aglab jù ni pé tóbìnrin bá ti di gbogbo ara nu àwọn kan ní tó di ọwọ́ nu di ẹsẹ̀ nu bí àwọn èèyàn bá bí ọwọ́ àtẹsẹ̀ sẹ́yìn ò ní ọ náà tọ́ba di gbogbo kíni o gbogbo ara nu gbogbo di èèyàn. ghaliban ninety nine obìnrin wọn ò ní ṣe haid bákan náà tóbi bá sì ń tọmọ lọ́wọ́ yakulibu lọ́wọ́ àádọ́ dẹ́m labanan ọlọ́run ó tún bá fọ yóò tún chẹ́ńjì ẹ̀sìn kéde o laban wara ló fi jẹ́ pé kọ́lá máa tẹ̀ hídù alimúrúdé ló fi jẹ́ pé kíríkẹ́ kí obìnrin ọmọ àtọmọ lọ́wọ́ kọ́ máa fọmọ lọ́yà lọ́wọ́ lọ́sùn kìíní kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kó sí haid ó kéré gan-an ṣùgbọ́n bọ̀ tírú ẹ̀ bá ń ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ àwa bẹ̀rẹ̀ báyìí àwọn àfa wa ni hayi lil haid haddun ibtidaan ṣé kí ní nígbà àtọ́jọ́ wípé máa ń ṣẹlẹ̀ sóbìnrin ní ọjọ́ orí tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sóbìnrin ṣáájú kó tó pé ọjọ́ orí nǹkan mi làá wàhálà hu intiha sùsì nígbà tí máa parí tí ẹ̀pẹ́ tó bá tún ṣẹlẹ̀ sóbìnrin lẹ́yìn ìgbà tó ti dédé di ọdún àní ìpè ní haidu akitharu ilfuqaha ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàfi kíw máa lù ú ìlà anna lil haidi hadden fi sinni ibtidaan wa fi sinni intihahan wọ́n ní haid ó ní ìgbà tí máa bẹ̀rẹ̀ wọ́n wá bí wọ́n pé nígbò ní máa bẹ̀rẹ̀ wọ́n ní la haid illa ba'da tis'i sinin kábà tún gbé wá báyìí pé la haid illa ba'da tamami tis'i sinin ní gbogbo nítorí ọ jáde lára obìnrin nínú ẹ̀jẹ̀ tí ó bá tí ì pé ọmọ ọdún mẹ́sàn-án kìí ṣe haid gbọ́dọ̀ tí wà tí ìpọ̀rọ̀ pẹ́sẹ̀ ìtọ́bọ̀ wá jọ mọ ọdún mẹ́jọ àtòsùmọ̀kànlá ilẹ̀ jẹ́ ìfi là lára rẹ̀ wọ́n ní haid kọ̀ ọ̀dà wọ́n tún wá bí wọ́n lérè wípé tẹ́ ẹ bá ní ṣáájú ọdún mẹ́sàn-án kèsì haid àfitọ́ bá pé ọmọ ọdún mẹ́sàn-án yìí kí wọ́n á ní mú dá àgbàtọ̀ parí wọ́n ní kullu ma yakhruju min al-mar'a min ad-dam ba'da khamsina 'aman falaysa gbogbo wọn jáde lára obìnrin lẹ́yìn fifty years kìí ṣe haid wọn wà ní ẹni sọ̀rọ̀ kọmọdàrú hal yujad alfarq bayna almar'ati alajamiyya walmar'ati alarabiyya ṣé àtọ́bìn lárúbáwá náà kò lè rí ẹ̀jẹ̀ ìṣáájú ọdún kẹsàn kò sì gbọ́dọ̀ jẹ́jẹ́ ìmọ̀ lẹ́yìn àádọ́ta ọdún ṣé yàtọ̀ ń bẹ láàrin omi lárúbáwá ń bẹ bẹ́ẹ̀ lẹ́tí máa ní sọ̀rọ̀ yìí àbí gbogbo obe pátá ni wọ́n tún gbogbo obe ni ọ̀dà wàhálì yóò jáde lè fark bẹ̀rẹ̀ lè mọ́tì sọ̀híhà wàlmàrí bọ̀ tóbi bá jẹ́ obi tí ń sáàrẹ̀ tàbí bí táàrẹ̀ ò ṣe ààrẹ ní ń ṣe tẹ́lẹ̀ lọ́bẹ̀ ìrí ẹ̀jẹ̀ yìí ṣáájú ọdún mẹ́sàn lórí ní tẹ́ǹsọ yìí àbí ààrẹ ní ń ṣe ló tún fi ń rí lẹ́yìn ọdún àádọ́ta ọdún àbí ò tiẹ̀ sàárẹ̀ lórí ṣáájú ọdún kẹsàn àbí ò sàárẹ̀ ló tún rí lẹ́yìn àádọ́ta ọdún wọn ni ọ ń sàárẹ̀ o kò sàárẹ̀ o kọjá rárá o kọjá rárá o ìdájọ́ kan ni gbogbo obìnrin ni kọ́lẹ́kọ̀ sọ̀rọ̀kàtù lórí gbogbo àlámàrí ọwọ́ á ní kí lẹ́rí wọn wọ́n lẹ́rí àwọn ní àádà àádà ìṣesí wípé kò sí bẹ́ẹ̀ bá fọ̀ lọ́fọ̀bọ̀ ẹ rí wípé bí ọmọ ọdún mẹ́sàn-án lóbi ti sábà máa ń bàlágà tẹ́ bá sì wá wá bọ̀ lẹ́yìn àádọ́ta ọdún obìnrin ò ní rẹ́jẹ̀ ìmọ̀ wọ́n ní sẹ́ ẹ wá lẹ́rìí mọ́ ẹ̀sìn tẹ́ ẹ lè fi sọ pé áádẹ́ yìí ilẹ̀ fẹ́ fi sẹ̀rí wọ́n náà lẹ́rìí wọ́n náà rí fi àwọn ẹ̀ṣà ńkọ́ tàbí sọ fún Fatima wípé omkùsì umm omkùsì umm kọ́dúrọ̀ máa tàbísùkì haidatuki obìnrin kan bá sàṣàlám ó ní òun máa ń rí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà anabi wa ni ebo tí ń ṣe nǹkan ìtẹ́lẹ̀ oníbẹ̀rẹ̀ anabi wa ni nínú oṣù kọ̀ọ̀kan déédé ẹjọ́ tó fi máa rí ẹ̀jẹ̀ tí wọ́n náà dáma à ń bọ̀ níbi tàrífù ẹ̀jẹ̀ haid tó fi máa rí ẹ̀jẹ̀ yìí jọ́mẹ́ta ni o jọ́ ni o jọ́ ni o òǹkúsì táìmù yẹn wà bá mákìrùn magbáwẹ̀ kọ́ńtùrọ̀ máa haidotic táìmù ọjọ́ tó onítẹ̀lẹ̀ o tó ti ẹ̀yẹ̀ yìí jọ́mẹ́ta yẹn wọ́n a máa ṣe o wọ́n a máa gbààwẹ̀ wọ́n a máa kírun dàbí pé tó ń wọlé yìí rẹ̀ kìí ṣe haidọ̀ wọ́n ní ànábì bá lò pẹ̀lú kíni o pẹ̀lú àdá ah, kíni èyí tí ì clear tí ó bá ní ṣe sí kan tẹ́lẹ̀ níbo lànà bí wọ́n da ìdájọ́ rẹ̀ padà sí kò sí ìyàgán ọwọ́ adájọ́ rẹ̀ padà pèsè torí kọ́mẹ́sà dàrú mọ́ bọ́ tá a bá dé bi hukmal istihadọ ẹ̀jẹ̀ àwọ̀ọ̀dà a máa pín àwọn obìnrin sí igun ọ̀tọ̀ọ̀tọ̀ tí kìíní ìbáṣẹlẹ̀ sí obìnrin tó jẹ́ wípé jọ mẹ́fà tẹ́lẹ̀ ní èfi ní ṣùgbọ́n gbà nǹkan ìṣẹ̀lẹ̀ sí ó di wípé ìtúnrẹ́jẹ jùjọ mẹ́fà lọ ṣùgbọ́n ní ìmọ̀ ọlọ́run gbogbo bí ṣe wá ẹ̀jẹ̀ padà yìí tìjọ́ mẹ́fà yìí kò yàtọ̀ sí ẹ̀jẹ̀ ìpìlẹ̀ tó jẹ́ ti haid tó ẹ̀sìn kúrò yìí tó mẹ́fà yìí ntí rí nínú ẹ̀jẹ̀ tó gbé àápàdà ṣàlàyé bóòlù ẹ̀jẹ̀ haid ṣe máa ń rí bákan náà àwọn kankan bẹ táwọn obìnrin máa ń rí lẹ́yìn ìgbà tí wọ́n bá parí haid tí wọ́n bá wọ̀tẹ̀ tí wọ́n tún rí ṣé wọ́n wọ nǹkan ṣẹ̀ka àbí òun níwò bóòlù kọ́lọ̀ rẹ̀ bóòlù ṣe máa ń rí àbọ̀m̀bì náà anisa sọ́ọ̀mù sọ fẹ́ ni wípé ó ń kù fi kọ́dọ̀rọ̀mà tàbísòkè àìdọ́tòkè dídé ìgbà tí èéfì mìíràn tẹ́lẹ̀ tó yí ọ gẹ́gbẹ́ orí sàlàyé pé nínú ìjọ mẹ́ta ìjọ mẹ́rin ìkẹ̀kẹ̀ ìgbà wo lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àdì wípé mọ̀kànsáàrì wípé ẹ̀jẹ̀ àwọ̀dà ń mi láàmú abánikò burú dédé ìjọ tó wí tẹ́lẹ̀ òun ó dẹ̀ ló fi fìrànlẹ̀ ọba ọ̀nà ọ̀bọ̀dán ó ní ó ṣe lọ́jọ́ haidọ̀ wáwo tọ́wọ́ lẹ́yìn rẹ̀ yòókù mọ́gbòjú wò mọ́ bó wá ní irú ẹni tí rẹ̀ bá ń dàlámọ́ ó ṣe kírun àmbọ̀ ṣé yóò máa wẹ̀ fún gbogbo orúkọ ọ̀kan ni àbí ọmọ sọ̀rọ̀ àwọn fún gbogbo ọ̀kan àbótidẹ̀ tí ọmọ ṣe jámù tẹ́ pé ẹ̀ẹ̀mẹ́ta pé ní ọmọ kírun lójúmọ́ zura àti asiri yọ papọ̀ magrid àti ṣáì yọ papọ̀ subi yọ dàkí àmbọ̀ gbìdàjọ́ yìí wọ́n ní ẹ̀rí àwọn nìyẹn jùmúrù alìrìn nínú ìfòkòhà ibi tí a lọ ní wípé kò sí àyàfi láàrin gbogbo obìnrin pátá lọ́dọ̀ àwọn gbogbo tóbìnrin bá rí inú ẹ̀jẹ̀ tí ètí ìpọmọ ọdún mẹ́sàn-án kìí haid in tí bá sì tún rí lẹ́yìn ọmọ àádọ́ta ọdún kìí haid àwọn kan wá jáde gẹ́gẹ́ bí àfàwà alàlámà ibnu taymiya wabul mundir walàlámà ashe ibrahim mufti diyar mamlaka wa sheikh saadi wa ba uthaymin àtọkọ̀kọ̀ àwọn afákọ̀ kama yẹn mo wà ní láà láà hadda lil haidi ibtida'an wala ni wala intihan láà fil bidaya wala fil nihaya haidu kò ní ọdún tẹ́nìkan lè sọ wípé tóbi gba èrí ṣáájú kọ́nù ó tó dé àní ìpè ní haid haid ò ní kò sì ní ọdún pé ìgbà báyìí òun lóbìnrin ò lè ṣe mọ́ kò ní wọ́n ní innama yakhtalifu hadha al-hukm ikhtilafi ala bó ṣe jẹ́ pọ́lọ́ ọ̀dá wa níran bákan kan náà bẹ́ẹ̀ náà ni ẹnìkan ò lè sọ wípé òun ó pa ẹnu ẹ̀ pọ̀ sójú kan. wọ́n ní sin ẹ̀ lẹ́rìí wọ́n láwọn lẹ́rìí. ẹ̀rí àkọ́kọ́ Allah subhanahu wa ta'ala in bá ní sọ̀nà alukurani wípé a'udhu billahi minash shaitani rajim wa yas'alunaka 'anil mahid ìrí ànábì wọ́n wà á bí ọ léèrè nípa ẹ̀ǹtí ń jáde lára àwọn obìnrin nínú ẹ̀jẹ̀ yẹn kúlùmọ̀ ara ànábì sọ fún wa wípé ara nǹkan tí ó mùsùtà lọ ni o fún ọkùnrin tí ọba máa yẹra fóbìn lásìkò yìí fàtẹ́sílù nìsáà fílmahid ẹ má súnmọ́ obìnrin nígbà tí ọba ní tọ́ba wà láì lè ṣàwọn àjọṣe kan tí ha idu èsì ẹ má súnmọ́ obìnrin o àwọn afáàní kìlẹ̀ fẹ́ fàyọ̀ mẹ́ wọ́n ní táwọn fẹ́ fàyọ̀ ni wípé. nípa haid kúlù ara sọ wípé ara kápẹ́ nǹkan míì tó ń bẹ tó lè sọ ẹnu nǹkan ìpọ́ wípé ọdún ilóbìnrin tó lè bẹ̀rẹ̀ àwọn àfáà àti àmọ́ ada wípé ǹtọ́kọ̀ wọ́n náà lẹ́rìí wọ́n ní kílẹ̀ azaru tí imam Bayhaqi gbá wa nípa imam wa ash-Shafi'i annahu ra'a jaddatan lahu ala ihda wa ishirina sana wọ́n imam Shafi'i wọ́n rí ya àyà wọn kan tọ́jẹ́ wípé twenty one years sí ní ọjọ́ orí ẹ̀ ó sì wà ń pò ìyá àyàsíàn wọ́n bí ó lè ṣiṣẹ́lẹ̀ obìnrin haadat hina balago tis'a sinin hina balago tis'a sinin nígbà òpin ọmọ ọdún mẹ́sàn-án haadat orí ẹ̀jẹ̀ pé òun ti bàlágà láàrin oṣù bíi méjì mẹ́ta sígbà wọn. ọgbọ́dọ̀ ọkọ rẹ̀ olóyún ó fọdụ kan nígbà ọmọ ọdún mẹ́wàá ló bímọ ọmọ rẹ̀ náà wọ ọmọ ọdún tí ìyá rẹ̀ ń pọ̀ 19 harvard òun náà balaga wọ́n tí òun náà sọ náà òun náà bímọ ma ọdún kẹlẹ́ ìgbà tó bálaga wọn òun pọ́ ọdún mẹ́wàá màmá tó ni o ọmọ twenty years ọmọ tó bí bí kalẹ̀ ìrásìn rásán ọmọ ọdún kan ní ẹ̀mọ́ ni o ya rẹ̀ ọ̀rọ̀ yìí àwọn àfáà ni talentọ́gbàwá wá rí Ahmed ibn ibn Harmala ó ní kí ni àwọn àfa àsolóró rẹ̀ àfa àwàdà abẹ́fẹ́ ìmìzán wọ́n ló kúrọ̀ ni. àfa àwàdà rukutni fìlìlẹ́lì wọn náà ní kìí sẹ́ńtẹ́yìn àmà gbọ̀rọ̀ ẹ̀ wọlé àfa àdí wọn ní kí á nà yẹrù wí àǹjẹ́dìí àni tọ̀ríkù kan bẹ tí ma ń gbà gba ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá látọ̀rọ̀ bàbá bá rẹ̀ sí imamu shafi'i kọ́dà yẹ́rìwì àǹjáde àǹṣàfi'i bí hikayatin bawaqi yẹ̀túlù díkìrù ọ̀pọ̀lọpọ̀ tí ó rí bẹ́ẹ̀ ni sábà máa gbà wá ìyẹn clear wípé àádàtà fẹ́ fi sẹ̀rí àbọ̀ àgbọ̀dọ̀ kọ́ ti àdà náà tán o àgbọ̀ kọ́ọ̀tì ẹ̀tàn o àwa padà ọ̀rọ̀ àkọ́kọ́ tó wà fún àṣọ ni wípé tó bá jẹ́ wípé haidu ó ní pé ìgbà báyìí ìlò bí ilé kọ̀kọ́ rí bí ẹsẹ̀ ń bí àná bí lẹ́rẹ̀ pé wà yẹ́ sẹ́rẹ́ lè máa hí Allah subhanahu wa ta'ala yóò bá ní sàlàyé rẹ̀ nítorí pé òun lọ́mọ bó ṣe dá wa ṣùgbọ́n ìdá tó dá wa ó dá wa lóríṣiríṣi bó ṣe wá wà ní líkì bẹ́ẹ̀ lọ́wọ́ ní kíni o lọ́wọ́ ní gbàǹjà a jẹ́ pé bí obìnrin tọ́ba ti rí ẹ̀jẹ̀ tí àwọn tí wọ́n sì ń rẹ́jẹ̀ ìṣáájú rẹ̀ tí wọ́n bá yẹ ṣàlàyé fún tí wọ́n sì fi hàn wípé àá nítorí haidu náà ni kọ́dà kọjọ́ ọmọ ọdún méje kọ́dà kọjọ́ ọmọ ọdún mẹ́jọ haidu ni ọ̀rẹ́ láwọn tó fẹsẹ̀ múlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kì í sábà wọ́pọ̀ bẹ́ẹ̀ ọwà wà ṣùgbọ́n tó ń ti bẹ́ ìsà ń a rí tọkùnrin náà nígbàtí tí èèyàn bá fi ọdún mọ́kànlá jọ máa rẹ̀ lọ ọdún ìrọ́bàlá gáhùn ọdún mẹ́wàá

sa ṣé àti kó lẹ́nu pọ̀ báwọn láà ìgbà tó bá rí ìdájọ́ rẹ̀ náà sì ń dé náà sínú. nínú àwọn afáwọn adọ́rọ̀ ìpadà sí wọ́n dá padà síbi tìbá. ìran kọ̀ọ̀kan síra wọn. ìran kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn bí ìran kọ̀ọ̀kan sì yàtọ̀ síra wọn yìí na gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni tí ń sìnrìn kọ̀ọ̀kan náà ni ọmọ yàtọ̀ síra wọn ojú kanu ọ̀rọ̀ kejì subhanahu wa ta'ala in ba ni sọ̀rọ̀ ó ní a'udhu billahi minash shaitanir rajim wàláì yẹ isna minal mahidi min nisaikum in irtabtum fa'iddatuhunna thalathatu ashhurin wàláì lam yuhibbu. Hmm. Allah subhanahu wa ta'ala ó ní tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin lẹ́yìn ìgbà tó o ti sọ wípé mo kọ̀ kò ní kú ònú ilé rẹ̀ títí tó fi jẹ́ wípé yóò ṣe haidọ̀ mẹ́ta tàbí yóò ṣe ìmọ̀ràn mẹ́ta aláyẹ̀kọ́ lè. ọ̀rọ̀ yìí ìta àtìríwájú mu a sọ̀rọ̀ wá fẹ́ sọ̀dájú àwọn tọ́jọ́ wípé obìnrin tọ́jọ́ pé ó ti dàgbà tí ò sì háìdùmá tàbọ́bìnrin tí ó pé kèé ṣe rí ilẹ̀yàn bá fẹ́ ọ̀wà ni wàláì yẹ isna minal mahid min nisaikum àwọn tó bá jẹ́ wípé wọn ò ṣe háìdùmá àwọn obìnrin ó wà lólè isna ìyá sì ti mú wọn wọn ò rí nǹkan ìbí wọn ti já kàmùnà mbẹ n ò sí mọ ìnìrìtàbùtùn fún ìdátù òun náà fàlàfàtò àṣìwòrì oṣù mẹ́ta náà náà tó fi wà nílé kó sẹ́ nǹkan mẹ́wọ́ oṣù mẹ́ta náà tó fi wà nílé wàlá ìlàmì ìhìdùn àtàwọn ọmọbìnrin kéékèèké náà tó wípé ìgbà tẹ́ ẹ fẹ́ wọn náà wọ́n ti bàlágà. hukumu tiwọn náà ìdájọ́ wọn ìdájọ́ tẹni tí ó ti ṣe kí ni o tó ná ò rí nǹkan ìmọ̀ ìdán àwọnbọ̀ aṣáku tọ́lọ́ ń lò fún wa yìí sẹ́fìlì hukumi ni àbí fìlíyàsì apá kan àfáà ní ìtumọ̀ àyà yìí ni wípé wàláì yẹ isna min nisaikum irtabtum fa iddatuhunna fàtó àṣùrà àwọn obìnrin tó bá jẹ́ wípé ẹ ti rò wípé rú wọn ò lè menstruate mà ẹ̀wọ̀n lágbà ọba tó rẹ̀ jẹ́ padà sí ń tẹ́ wò ni pé jàtú wò bóyá yóò tó rí mi àbí ò mi ọ̀rọ̀ kan lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n yìí kò wọlé ntí Allah subhanahu wa ta'ala ń sọ ni wípé obìnrin tó wà ní obìnrin tá a lè fi haidu ṣèdájọ́ tiẹ̀ gbára ti bí ọmọ ọdún mẹ́wàá ló ti bàlágà ọlọ́pọ̀ bọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni tó sì jẹ́ wípé kéètì ìdúgbò ọmọ tàbí fáyọ̀ tó sì wà lọ́wọ́ wípé ìṣe haidu gbogbo gbà yìí tẹ́ ẹ bá fẹ́ kọ̀ọ̀rọ̀ ẹ̀ yọ gbọ́dọ̀ ṣe haidu mẹ́ta ṣùgbọ́n ti bàlágà tó ti dàgbà tó ti di bíi ọmọ sixty èèyàn wá fẹ́ kọ́yàwó èèyàn sixty tí èsè ń pé haidu tábàjẹ́ pé ìlè tábùtù ìtàṣùkúnà fi ìdàtìhìn tẹ́ ẹ̀ bá máa bá wọn ṣẹ̀ṣẹ̀ ìdà tí wọ́n èkájọ́ pé gbé gbélé ọkọ ẹ̀ káfù pé sàtúnṣe ọwọ́ àbí òní sàtúnṣe tó jẹ́ pé sọ́wọ́n mànà náà lọ́rọ́ kan kù sí irú obìnrin bá ọ̀gbọ́dọ̀ kú ò fódìdí oṣù mẹ́ta náà àtẹ̀ntí ò haidori àwọn àfáà ni tọ́ba jẹ́ wípé àsìkò kan bẹ ṣáájú kìíní yìí tọ́jẹ́ wípé tọ́ba jẹ́ wípé ọdún mẹ́sàn-án náà tí ò sì lè ṣe ṣáájú ọdún mẹ́sàn Allah subhanahu wa ta'ala nítorí pé tààlíkù lè hukumi bìnìyà ásì ká sọ pé èntọ́ bá ti wọ́n mọ́ 50 years nínú wọn báyìí ni hukumu rẹ̀ kọ́nà wọn làmọ́lẹ̀ pé 50 years àwùjọ ó kíríà sí wa jù kọ́nà wọn sọ wípé wàláì yẹ isna àwọn tó jẹ́ pé wọ́n ti jákàmùnà gbọ́nà nǹkan mùnà yìí só kíríà sí ató ọdún kan lada yẹn rí naam sẹ̀mẹ̀ pé tọ́ bá jẹ́ wípé ọlọ́dún tó parí ìntà àbàgbọ́n bi tá ayé àkọ́kọ́ ń sọ ń pa kókò ní tìdá ìgbà tó ní marí náà lórí yẹsẹ̀ àwọn uh, yẹsẹ̀ mahid àbí haid ah sọ wípé haidu kọ́ o bí ọ̀pá mọ ọdún mẹ́sàn-án o àbá ń bi ayé àkọ́kọ́ nígbà tó tún wá fẹ́ máa sọ ń pa àwọn tó ti dàgbà títọ̀ lápò wá fẹ́ kò sọ wípé ọ̀ tó bá ti jẹ́ pé fifty years ọwọ́ ni àti àti débi pé ti jákèmùnà ìjákèmùnà sóun ló clear nínú ìbánisọ̀rọ̀ ni àbí ìfi ọdún kan sí ìgbà tá a fẹ́ sọ̀dájú ẹni tá a sọ pé jákèmùnà yìí ìfọdún sí ni ọlọ́run wa sọ bẹ́ẹ̀ a jẹ́ wípé obìnrin bá àmàmẹ́sẹ̀tìlẹ̀ yìí seventy ìdájọ́ haidu náà ni ọ̀ máa mú. kuruti clear kì í clear nínú ntí ó ti ntá tó fi clear rẹ̀ ntújọ́ máa wọnú ara wọn ni pé à ń pè nǹkan kan ní àádá àádá ìṣesí tó wípé ẹni wọ́n mà níbì kan ju bì kan lọ tí wọ́n bá ní pé ń gbòòrò bìí tí wọ́n máa ń bàlágà. tí èèyàn bá ń gbọ́ 90 95 96 97 sókè pé wọ́n ń bàlágà ní bí ọmọ ọdún mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún ìlọ́wọ́ pọ̀ jù lóbìnrin tọ̀dọ̀ wá ń bí ẹ̀ lè máa bọ́ ọmọ ọdún mẹ́sàn-án mẹ́wàá àyà àfàsàwọ̀ àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n ń gbénu wọ́n bí ẹ́ nàìjíríà ní nàìjíríà kẹ̀ ń gbé nàìjíríà nàìjíríà ń gbé o ṣùgbọ́n wọ́n bí ẹnu nàìjíríà ni nínú sẹ̀mí nàìjíríà ti ń sẹ̀mí tí a bílẹ̀ èpè níjò lọ́bànújẹ́ rí oníjọ́ tí àwọn jáde ń skùn tú tọ́ ẹ̀kí dírẹ́fà àwọn ti dé one thirty tọ́wá dé two thirty irú àwọn ọmọ yẹn là ń sọ. bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan kan bẹ́ẹ̀ ìparí àtọ́ náà fàtàlá ni bá a ṣe wáyé inú mi dùn wípé láàrin wa náà àárín àwọn medical doctor doctors láàrin wa tí wọ́n tún lè máa sọ pé àwùstáàsù ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ́ da ṣùgbọ́n ẹ bá máa bèèrè ọwọ́ tí a náà kẹ́ tó máa jókòó nígbà tí èsì fi dì í tó jẹ́ pé wọ́n máa sọ dàkọ́ wàláhì wàlẹ́ mo ti fọlọ́ ń àwọ̀ wa yìí tí èmi mi ti mọ̀ ń sọ rẹ̀ ọ̀dà àjùbá ìlọ àsàsí ìjọba ló jẹ́ ọ̀dà báyìí kí ló jẹ́ ọ̀dà báyìí o. ntọ́jú yẹn ọ̀ma ń gbìyànjú jáde ta. ibi afẹ́fẹ́ ti dòrò. Hmm níbi wọn ti ń fi ẹrùkọ́pítà tí wọn ti fi ń fi ìlú lójoojúmọ́ kò sí ti ń jẹ́ ìfin ọkọ̀ balanced diet a kà máa fi tí kọ́ ni kò balance lára. àárí àwọn èèyàn nírùlú nígbà tí ọba máa dàgbà báyìí gbogbo nǹkan rí àárín pàmpàpàmpàpà ìkẹ́kọ̀ọ́ kọ̀ọ̀rán kọ̀ọ̀rán lọ́wọ́ kan àjọ ń sọ̀rọ̀ lọ́dún kan onkalikun wa ń sọ èjì wọn láàrin ara wọn kí má ọ̀gá wa kan bẹ wọ́n nígbà táwọn jamia ọmọ kan wá ń bú àwọn ọmọ lọ́rọ́ wa ni o pé àwọn ọmọ kura nǹka wọ́n lọ́mọ tí sì ń bọ́ àwọn ọmọ kura ní ìka yìí bá fa àwọn sísọ́nù o yorùbá àti ọmọ fẹ́ lò wọ́n ní ẹ̀sìn múnà ní à bí wọ́n ṣe kó àlù wa nù ó bí wọ́n bá kó àdúgbò náà lọ àbámadú bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀díyà tàbáwọn àlú mi lèyìn ó ti rí wípé orúkọ wa ti ń dá dúdú nkè sámi ọ̀run ibi tá a ti rá ni ọmọ tó rárá rí rọ́ọ̀dì rọ́ọ̀dì tẹ́ pé téèyàn bá dúró lórí ẹ̀ tí bá wọ mọ́sìkì mi tí ó bá kábàrà bí bó ṣe yẹ lọ yọ tàrí èèyàn wá rọ́jọ́ ma ti òkè báyìí tí ó fẹ́ mú ẹsẹ̀ dé kókósẹ̀ tí èèyàn lánà ẹ̀pà tó jẹ́ èèyàn náà fẹ́ra káà méjì kò ní mọ́gbà tí ń lọ bí 20 wọ́n mọ̀ kọ́lù ẹ̀fọ́ wá jẹ́lẹ̀ wá jẹun allah subhanahu wa ta'ala bani tulu ise o wala jọ kan sore àwọn tí a ń darí wa má jẹ́ wọ́n sí adarí o àfẹ́ kan náà jí à ń wájú rẹ̀ báwa náà sì fẹ́ jí à tún àti o wala jọ kan bani kpana abẹ́ borí. Amin bani gbé sunna anabi ga ẹnití ọ̀gá tí sunna anabi ọ̀gá bani gbé ga gbogbo ẹnití ọ̀gá tí sunna anabi ọmọ àrílẹ̀ ọlọ́run bá ní rẹ̀ ńlẹ̀ wọ́n lọ́jọ́ kùn sóore gbogbo ala máa ń pariwo àwọn èbújọba nítorí pé gbogbo aná là ń jẹ́jọba nǹkan méjì sì tún pàtàkì sí àti èjì abújọba ó ní pé àwa ká fìjọba bẹ àwa kí ó sì sì sírò fún. naam tí a bá tí a fi ń jẹyàn tọ́lẹ̀ lòkù mọ́ gíláàsì gómìnà tó kò ń padà wá lórí ìbá gómìnà láyé lálìkì àmà wọn jọ ni tí a méjì bá fi nǹkan wọn tí a jọ wọn wàá pé ebó náà padà ìmí ìbẹ̀tẹ̀ pé ńgbà bá tún jọlọ èèyàn ni yóò tún jẹ̀bi nǹkan sí wọn ńgbà wọ́n yòrò ẹ̀ yòrò ẹ̀ pa ó tún wá lo bíi fifty years lẹ́yìn ìgbà tí a ti fojú ọ̀tún ẹ̀ pẹ̀lú goal ọwọ́ àdìgbò lójú wọn tí a ń gbé travel bí wàhálà ń ṣe tó náà bẹ́ẹ̀ náà ni ọ̀rìn yẹn náà ṣe tó wọ́n wá owó gbóńtọ́ yẹ kọ́kàn nínú dúkìá ìlú ọ̀nà kò wọ́ five million mma wọn ayọ̀rọ̀ ẹ̀ yòrò ẹ̀ kí ló wà á wulẹ̀ wà á kúrọ́lẹ̀ ìdánù sí bó sì fún ọlọ́rin náà yẹn tí ti lò yìí wọn ò ní rí wáńdì ẹ̀ mọ́. na'am ala kulli hal kápára áádá yìí àwọn àfáà ní ọjẹ́rì tóòtọ́ torí àárí ẹ̀rì nínú al-Qur'ani fún kílẹ̀ rí wa alọ́sàn bá ní sọ́nà sọ́tọ̀ al-Qaf pé a'udhu billahi minash shaitanir rajim hatta idha balagha ashudda wa balagha arba'ina sana ọlọ́ni nígbà tí ọmọ nìyàn tó di wípé balagha ashudda egun ẹ̀ pé tán ọpọlọ ẹ̀ pé tán wọ́n bẹ̀rẹ̀ gbàgbà yìí nàṣánà tó sì pé ọmọ forty years forty years Allah subhanahu wa ta'ala ọba ní fi òǹkà sí pé ìgbà yẹn ìní wọn ò tún lè máa sọ fún yàmà pé ah, ọmọ èké ń ṣe ọ ọ ń tó ń ṣe èfúlà kí lẹ pé èbòjì gbé ni o wọ́n jí gbé ni lẹ́yìn fọ́tí ọ̀nà sì rèé nílẹ̀ yorùbá àwọn bàbá wa máa ń sọ àwọn ọ̀rọ̀ kan jẹ̀mọ́ ọwọ́ pé wọn ìsìláàmù wọn èèmọ̀ tí a fi sọ àwọn ọ̀rọ̀ ìwà máa jẹ́ kọ́dọ̀ míì kó fi gbogbo ara da ọ̀rọ̀ nù kọ́ fagídí kọ́kọ̀ tó sì jẹ́ wípé ọ̀rọ̀ fítírọ̀ bẹ́ẹ̀ àwọn bá wọn sọ́wọ́ wọn náà bàbá wa kéwù wọn ò ní tíya èmi ọgbà wọn ò lákọọlẹ wọn ni wọn ò lákọọlẹ wọn kéwù wọn ò lákọọlẹ wọn bàbá wa kéwù ìtumọ̀ kéwù tí wọn ké náà ni pé fítírọ̀ máa ń bá yàn já ẹ wò gbàtí lárúbáwá ti sọ̀rọ̀ lárúbáwá ni máa ń yẹ̀dí fáwù ìyá àmúrù ẹni tí bá ń fúnni ní nǹkan yóò padà pani láṣẹ ó lè jẹ́ lórí ìtọ́ lọ́hùn ó lè jẹ́ lórí pé èèyàn ọ̀sẹ̀ lọ́hùn wọ́n sì ní manja lásà makana ghoiri ẹ̀ ń bá lọ rẹ̀ ìjókòó níbi tí èsà ààyè rẹ̀ jálásà marrotain ẹ̀ méjì ni ó jókòó baba lóru sábà lọ́wọ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ kọ́ tó ma fọ́ fún náà wí dọ́kítọ̀ wọ́n ní abáṣekí ni o ẹ Joko, bá jókòó ibi tí èsà yìí rẹ ẹ bẹ̀rẹ̀ lẹ́ni ó jókòó. ó jókòó sáyé lẹ́kítọ́rà. ẹ bẹ̀rẹ̀ lẹ́ni ó jókòó. àwọn bàbá wa wá ní. wọ́n kí wọn ní àkọọ́lẹ̀ wọ́n kí wọn lákọọ́lẹ̀. àkọọ́lẹ̀ wọn wọn ni tí wọn bá wọn wọn ò wọn lakọọ́lẹ̀ wọn boni wọn kọ àwọn àgbà tó o. ìwọ̀n bẹ́ẹ̀ ikọ̀ kan náà táwọn náà òwe Yorùbá sí àjọ pilẹ̀ wọn wọn wọn orí àwọn àgbàtọ̀ bá sẹ́kù náà lẹ́ẹ̀ ti bá wọ́n ní rábàràbà yìí bá wọn ní kíni o múrí tí wọ́n bá wọn ọlọ́run sọ ń bẹ̀ o wọ́n lá mú kùsẹ́ kí ló rí. èèyàn wá pé forty years nínú ọ̀sẹ̀ mi àwọn bàbá máa ń sọ̀rọ̀ kan lé Yorùbá. wọ́n ní gbogbo ẹ̀ kíyèsí tí àwọn bá ti wọ fọ́ọ̀tì ó lè o ó lè padà o tó jẹ́ wípé ara ni ó pààyàn irú òran àárẹ̀ tí ó bá payọ̀ ó padà mà ó lè padà jẹ́ o ó lè jẹ́ nǹkan mi o ṣùgbọ́n yóò ti lálẹ́ ara. ó lè jẹ́ gbàùn lọ́kàn sùn jọ́kàn ni ó jì nípa etí ọ̀tún ìsàn lè gbọ́n gbọ́n wọ́n mọ̀ bá tọ́jú rẹ̀ títí títí ó lè má gbọ́ tí è lọ wọ́n ti ń bẹ bóòtù nù. ìyẹn lọ́wọ́ fà àwọn àfọ̀dé tó lọ́n bá dá ọkọ̀ táìmù kan rí fún wa pẹ̀lú àádà ṣé wọ́n ní àádà kan yóò wà jẹ́ in tí a so ìdájọ́ mọ́nú ẹ̀sìn lórí haidutọ̀ pàtàkì báyìí fáwọn obìnrin tó sì jẹ́ tí wọ́n tún máa ti dúró tí wọ́n wọ ìbèrè lọ́wọ́ àwọn àáfàá lọ́wọ́ wà ní fi ọdún sí nígbà bí náà rà ẹnìkan ọlọ́run sọ àmbẹ́ o àkó sànú wa o jìtà ní ilé ọlọ́run sànú wa o sànú wa o ṣùgbọ́n rẹ̀ wá o ọlọ́jọ́ kò sọ rẹ o àtẹ̀mí àtẹ̀yìn májà lu disco mọ́sálásí o kò sànù wa o kò sànù ṣé èèyàn lórí gbé báyìí torí ọlọ́run májà lu lọ́fíìsì ànábì o kò sànù ọlọ́jọ́ kò sọ rẹ o sànù wa o bí ṣe ṣẹlẹ̀ ń kàbá náà nù ẹ mà sì tọ̀ wá fún gbá mi bẹ́ẹ̀ sì máa gbọ́nu bẹ́ẹ̀ sì sọ fún abí ogún ọdún sẹ́yìn ní ìsìn pé ẹ̀ ntí wọ́n máa lu jìtà ní mọ́sálásí sẹ́pẹ́ gbogbo aláàkọ̀ fúnra wa la ń fowó ara báyìí ẹ já kí ìsara o ẹ já kí ìsara o. awambo ń hamilu hamilu obìnrin tó náà bá lóyún ṣé yóò ṣe haid àbí ò haid ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní kò ní ṣe haid tí a ní kò ní ṣe haid èyí tó bá jáde lára rẹ̀ ní ẹ̀jẹ̀ nǹkan wọ́n ní ìdájọ́ mi ni wọ́n ma jẹ́ ah afábùrù tèmíyà rahimahullah àtàmínà wọn afa wọn ni yóò ma obìnrin lè ṣe haid kọkàn wọ́pọ̀ ni kò sí kíni o kọkàn wọ́pọ̀ àyẹ̀wò a máa wọ́pọ̀ yìí ẹ máa wọ́gilé o ẹ̀ńtà bá ti rí nǹkan kẹtẹ́sì ti ṣàlàyé ẹ̀ fún alára tiẹ̀ ìdájọ́ ẹ̀sìn náà láàmà gbélé ẹ̀ńtà bá rí kò sí ìdájọ́ fún un yóò kọ́ ń bilẹ̀ wáyé alhaidu a máa dájọ́ pẹ̀lú rírí rẹ̀ tá a bá ti rí kò sí dájọ́ kankan fún haidu tá a bá ti rí wọ́n ní kílẹ̀ ni wa Allah subhanahu wa ta'ala bá sọ́nà rẹ̀ wọ́n wípé wa ulatul ahmal àwọn obìnrin tó bá lóyún nú ajaluhunna an yad'ana hamlahun tọkọ rẹ̀ bá kọ̀ kò ní í lọ ìjọba tó bímọ yẹn ó ní kí ni o ó ní ìdá àti ẹ̀ tó bá wá jẹ́ ni ọkọ ẹ̀ kú ńkọ́ alóṣù fẹ́ẹ́ sọ fún atẹ́lẹ̀ wípé gbogbo obìnrin tọkọ ẹ̀ bá kú yàtàrọ̀ bọ́sùnà ká a ṣe òrìn wọ́n padà ṣe sùúrù oṣù mẹ́rin àdìjọ́ àdìjọ́ mẹ́wàá. ìrẹ́n tí ọkọ obìnrin bá wá kú tóun sì ń bẹ́ẹ̀ nù ìyàwó rẹ̀ tó wá bí máa ń jọ kejì ṣé ìdá rẹ̀ parí nù àbí ọ̀parí ìdá ń parí nù ah, níbílẹ̀ ọ̀rọ̀ àwọn apá kan àfa àníkọ̀ parí wọ́n ní tààtàdù áhírọ̀lẹ̀ ajálẹ̀ ni. Ta ali rọ́dọ̀nà rọ́dọ̀nà ọ̀bọ̀ àtàbílọ́nà abbas níbẹ̀rẹ̀ àwọn ní tààtàdù áhìrẹ̀lẹ̀ ajalẹ̀ ni obìnrin tọba bí tóbìnrin bá lóyún tọ́wá di wípé ọkọ rẹ̀ ọ̀sàláìsì wọ́n ní tọ́ba jẹ́ wípé ìgbà tó bímọ sígbàtọkọ rẹ̀ kú yìí tó bá jẹ́ pé oyún yìí ó tún padà lo four months ten days tó ní bẹnu rẹ̀ lé ọkọ rẹ̀ kú àsòyún ti di bí oyún oṣù mẹ́ta oṣù mẹ́ta àbí tábọ́ wá fi oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá mọ́ oṣù mẹ́ta ó lóṣù méje wọ́n ní ìdá rẹ̀ dọ́ọ̀ ti tàwọn áàkìrò ajẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni wípé in tó kù tí yóò fi ebi máa kò lè lọ́kọ́ ń táìmù yóò máa ṣe yọ àwọn pàpọ̀ nbẹ́nu ìdá náà ni lọ́dọ̀ tàwọn títí ebi máa ṣùgbọ́n tó bá jẹ́ pé ó bí máa ṣùgbọ́n nígbà tó bí máa yìí sí ìgbà tọkọ rẹ̀ kú kò tí ì ju bíi oṣù kan lọ tọkọ rẹ̀ kú lọ́ba bí máa wọ́n ní áàkìlá àjẹ̀lẹ́yìnì in tó kù nù tó kù nínú four months ten days ìní ó padà tó fi jókòó oṣù mélòó nú o oṣù mẹ́ta àtijọ́ mẹ́wàá ṣùgbọ́n kí ló fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọ́n nítorí pé nínú súrọ́tù at-Talaq ń sọ wípé oṣù mẹ́ta òní ulatul hamli fún àwọn tó bá yẹ pé a fẹ́ kọ́ wọn ṣùgbọ́n nínú bákọ́rọ̀ ń sọ wípé tóbìnrin bá fi ọkọ tọkọ bá fobìnrin lẹ̀ oṣù mẹ́rin àtọjọ́ náà ló gbọ́dọ̀ fi ṣe ìdá tọkọ rẹ̀ ọ̀bà símá ọ̀wọ́ adákọ̀ pọ́nmọ́nú àbí òlòyún tó fi sọ̀rọ̀ ìdá tó lè wà fà ọwọ́ adákọ̀ ìlòyún níbi ti tọ̀lá a jẹ́ pé àwọn ò ní sáláyìí mọ́nu méjèèjì papọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó kún jù báyìí lọ ìsọ tí ń sọ ìbá wọlé tí ọba jẹ́ pé apadà rí náà sùn wọn náà parapara kó n bí ọ̀rọ̀ yẹn o kọ́lá nígbà tí wọ́n fẹ́ fi tì sọ́dọ̀ abdulhamid mas'ud ọ̀padà ṣépè wípé manṣá àlà antu àlà dalik ẹ̀ ń bá sọ wípé èmi ló wọ́n máa fi hùn tì sí lọ́rùn kakajọ gbéra wa ṣépè kọ́ ta gbangba mọ́kùnbá o à ń pọ̀ pínká ní ṣùbáyà ṣùbáyà bintul harith al-aslamiyya obìnrin ọkọ rẹ̀ àárọ̀ ọjọ́ wọ́n ń pè ní sádùgbọ́n kọ́wúlà badariyun kò kún ní ogun bádìrì o ṣùgbọ́n ó kún ní hajjatul wada obìnrin wa lóyúnú riwaya kan wá pé ńgbà tí ó bí ńgbà tí ó lóyúnú yìí ọkọ rẹ̀ kún ní hajjatul wada lẹ́yìn ikú ọkọ rẹ̀ ló bá bímọ ní forty days riwaya kan wá pé twenty five days riwaya kan wá twenty days riwaya kan wá twenty three days riwaya kan tó kéré jù ó ní fifteen days. bóbìnrin ṣe di pé obi yìí à ń pè nìkan ní Abu Sanabili ibnu Barabak sọ̀hábíyàn jalil ọwọ́ abá obìnrin wípé òun fẹ́ fẹ́ obìnrin wa ní òun ò ṣe bó ṣe wá rí kóbìnrin lòun ò ṣe ọwọ́ ọwọ́ padà tóbìnrin rí ó rí pé ìmúra tóbìnrin ìmúra yìí ọjọ́ múra obìnrin tí ó ti nídìí ọkùnrin abusa anabili wa bóbìnrin padà wípé hmm, la'allaki turidina àǹtẹ̀ǹkì bóyá ọ̀fẹ́ tọkọ ní ẹ̀ ẹ̀ létí ìlọ́kọ́ àfitọ́ ọba tó oṣooṣù mẹ́rin àtọ́gbọ́ mẹ́wàá in tí sì ń bẹnu àbúsà náà bílì ní wípé in tó mọ̀ ní tòótọ́ ṣùgbọ́n tó ń bá tètè lọ rẹ̀ bá tó ń sọ fún pé bó o ṣe bímọ yìí o ò tí ì lè lọ́kọ o ó sì lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá owó mọ̀ bó o ṣe máa tọ̀dọ̀ fámìlì rẹ̀ kí tí wọ́n bó ń kọ̀ǹfíìsì ẹ̀ ooo tí wọ́n bó ń ṣe kí ni. jẹmọ́ra àwọn kankan bẹnu ẹsẹ̀ mẹ́jẹ á sì gbọ́ kọ́kọ́ ó fìyàwó lẹ̀ lọ tàbí kíyàwó fọkọ́ lẹ̀ lọ kìí sórí ibú ibu bá jẹ́ pé ibu ni Allah subhanahu wa ta'ala kò ní pé bàbá ogún ọmọ wọn naam kókó obìnrin kan wá kúkọ́ fẹ́ ọkọ rẹ̀ àárọ̀ ẹjá sí kí ni o ká bẹ̀rù ọlọ́run obìnrin wọn rọ̀ sàásálàm ó ní àà wọn sàásálàm à mọ̀mọ̀ tí bí máa lẹ́yìn ìgbà ọkọ̀ mi sáláìsì tán mo sì ń wò pé bọ́yá kí n lọ́kọ̀ mi ànàbí ni kọ̀dì kọ̀dì ahlẹ́t báàgàmà wàdáàtì nígbà ó ti bímọ tó bíun o lè lọ́kọ ńbàdàlákì tó bá ń hùn ọkọ lọ́kọ ọmọsán sọ bá ń fún ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́wọ́ ọba a gbọ́dọ̀ fi ìbànújẹ́ tiwa sọ pé kìí sẹ́tọ̀ mọ́ àdéhùn tọ́lọ́run fi kàn wá a gbọ́dọ̀ torí ìyẹ̀ chíńjì ìpìlẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n obìnrin tí ọ̀bà rí màrí tó sì lọ́mọ sí ládàá rẹ̀ ju tèntórí màrí lọ. Hmm. ọ̀rọ̀ yìí wá kẹnu ṣùgbọ́n kan ṣùgbọ́n kan tọkàn lè jẹ́ ìpàkíyèsí ni pé tóbi bá bẹ̀rẹ̀ ní ruhalu báyìí ọ̀fẹ́ ní màrí padà oníkọ́ hẹ́pù àwa lórí wa ká má rí gulegule mọ́ ń lọ ọkọ míì lára ẹ̀ táàfì wa máa ṣírò ah, bóyá rí gbé kalẹ̀ pé ẹ bá wàá ṣe wípé kò sífẹ̀ẹ́ rí mbẹ́. ọ̀rẹ́ wá sí èèyàn jù báyìí lọ ẹ̀rìpọ̀mọbìnrin ìṣèkà olóṣìfẹ́ sọ ájìbẹ́ ah, àbúkọ́rírí ọ̀gẹ́tì mi ǹjẹ́ atakò pìlẹ̀ ẹ̀sìn pé kórì màrí ìpìlẹ̀ ẹ̀sìn náà ni na ṣùgbọ́n pọ́blẹ́mù míì ni kóbìnrin ọmọ wàá sọ di èyí tí ó gbèléjú tí ó fi máa wá dàbí ẹni wípé kèé ọkọ kẹrí pọ́blẹ́mù nìyẹn obìnrin yìí àṣẹlòmíì padà tún fẹ́ dẹnu kọ́ oúnjẹ ọ̀dọ́ abu sanabili àwọn tí ń dàgbọ̀ lọ́wọ́rẹ́wọ́rẹ́ ṣùgbọ́n dọ̀ ló wo obìnrin o abu sanabili àgbà táìmù tí òun àbáyé fi òdìlé rẹ̀ bóbìnrin ṣe yá dìde ń tiẹ̀ nu lọ́ba lọ́bó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ànábì ni à bá a bá ti fẹ́ lọ́kọ́ láyé lọ́kọ́ o olùwòrúwọ́rọ̀ ọlọ́run lọ́ba ìfẹ́ ni tì lọ́ba ìfẹ́ ni o lọ́ba ìfẹ́ ni tì salawatullahi wa salamu alayhi àwa ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé obìnrin tó bá jẹ́ pé kì í tí ì balagari sí wọ́n máa ń fẹ́rù ẹ̀nu ẹ̀sìn naam ṣé ó wà pàmísíbù kásì bẹ́ẹ̀ lọ ẹ̀sìn á wà bírákẹ́tì àárín inshallah rahman nkan fil umri baqiya nta masanijọ́ mẹ́jọ ni wípé tá a bá ní kò sí hadu ní ìṣètò kíláàsì àbáyé wípé obìnrin ìbá mẹsìlẹ́tì lọ́mọ ọdún méje hukumu haidu náà ni báàjọ́ ma ọdún mẹ́jọ hukumu haidu náà ni obi ìbáàsì máa rí tọ́jú haidu náà padà lẹ́yìn fifty years hukumu kíni o hukumu haidu ni àkọ́kọ́ ni wípé ìṣe tahdidu sin wa kéèyàn ò sí bàná rẹ̀ àlá sinmi mu'ayyanin lẹ́yìn tajawazu eléyìí ààrí ẹ̀rí tó àyàdá rẹ̀ lórí gbèdéke ẹ̀rú yóò sì stọ́ọ̀pù náà ààrí kéwù ẹ̀tọ́ ayẹ̀rẹ́ rẹ̀ nílẹ̀ Yorùbá wáyé àti ẹ̀ lè fi wá wí àwọn wáìtì ààrí obìnrin tí ń bímọ lẹ́yìn sixty ààrẹ tó bímọ lẹ́yìn seventy lọ́rọ̀ Yorùbá ń bí nítorí wípé àwọn ìbò náà mọ̀ pé a yàtọ̀ sáwọn láwọn àyè kan Jamaica àwọn tí ń gbébẹ̀ nípìnlẹ̀ wáìtì ni á kí ló dé bíláàkì ọ̀pọ̀ ń bẹ wọ́n wá bí i nígbàtò rí pé wọ́n ń ronú sáwọn iṣẹ́ tó le tó le wọ́n rí pàwọn Jamaica táwọn akólẹ́rù wọn ò lè ṣiṣẹ́ wọn wọ́n sì wà sáfíríkà ìgbà wọn pa irú àwọn onítúnbẹ́ńbì èèyàn àbíràn ọ̀bọ wọ́n gbá ilé ìlẹ́sẹ̀ àwọn lọ́wọ́ ń ta wọ́n lẹ̀ ní ìgídígbò orí ti ẹ àwọn ilé òfìt wọ́n kún ọ lọ nígbà tó rí ń dé èèyàn bíi márùn-ún wọn tí wọ́n bá kún ọ sí di òkú gbàǹgbà wọ́n ó kété láàrin ibi wọ́n rí wípé àwọn lè ṣe sọ́ọ̀ nígbà ṣe sọ́ọ̀ sí nkankan wọ́n rí pé wọ́n nídìí àwọn èèyàn mọ́ àwọn èèyàn tó wá di ọ̀ràn sí ẹ lọ́rùn níbo làwọn òkun ọ lọ wọ́n dà wọ́n lọ síbo Liberia lórí ọkọ̀ ọ lọ Libya bò èèyàn jẹ́ tàn àtàyé àwọn gẹ́rọ̀ wípé níbà ṣe rí ah! agíran ju ní gbogbo ọ̀rẹ́ ju àwọn lọ kọ́dọ̀ ọlọ́sìn tó kẹ́ àwa náà nípa gídíran náà àwọn oúnjẹ kan bẹ̀ tí e pé à ń jẹ wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n jẹ. bí ẹ bá sì bí mi ìbò lẹ̀ wọ́n ò gbé kaná tiẹ̀. ní o ṣe kí ni o náà tàwa bọ́ wà ní sọ́ọ̀lì hàdá wa sallallahu alaihi wa sallam.